ẹ má fi ìbúra èké da ọ̀rọ̀ Yorùbá nation rú o òdodo ọ̀rọ̀ ni mo wá láti wá sọ fún yín o ẹni tó bá wù kó gbọ́ ẹni ó bá dẹ̀ wù kó má gbọ́ ṣùgbọ́n àwa máa bá ẹ sọ òdodo ọ̀rọ̀ ìyẹn tí ń bẹ ńlẹ̀ yìí ìyẹn tó ń bẹ ńlẹ̀ yìí ìyẹn tó ń bẹ nílẹ̀ presently ọ̀rọ̀ ìbúra pé káwọn èèyàn wa máa búra ẹ má fi da ọ̀rọ̀ Yorùbá nation rú o ẹ má fi dàrú o à ń jẹ kúrúkọ tán nínú àwo àwọn kan tó ń gba ọwọ́ wọ́n tó ń gba ọwọ́ burúkú sí sínú àwo n tí à ń sọ fún yín lórí ọ̀rọ̀ ìbúra tí àwọn kan tí wọ́n tí wọ́n hẹ̀ẹ́dì ẹ̀ tí wọ́n gbé kalẹ̀ tí wọ́n lọ ambush bàbá oníbàbà àwọn bàbá oníbàbà tí wọ́n mọ̀ nǹkankan tí wọ́n ambush wọn ó kù díẹ̀ káàtó òdodo ọ̀rọ̀ làwọn ọba yẹn sọ o ẹni ọba awùkọ́ gbọ́ ẹni ọba awùkọ́ má gbọ́ ṣùgbọ́n mi ò ní ṣàbòsí èèyàn mi ò ní ṣe àbòsí èèyàn mi ò ní ṣe àbòsí èèyàn intanet ẹgbẹ́dání yìí ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá yìí ọjọ́ kan anybody ni ẹnìkan ò sì lè lé ẹnìkan kúrò lórí ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá ọmọ Yorùbá ni mí ọmọ Yorùbá ni mí bó o ṣe ẹ̀ńtáìtù láti béèrè ẹ̀tọ́ ìran ilẹ̀ Yorùbá lèmi náà ẹ̀ńtáìtù láti béèrè ẹ̀tọ́ ìran ilẹ̀ Yorùbá ẹnìkan ò lè lé ẹnìkan sẹ́yìn lórí ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá bó ṣe rí nìyẹn ẹnìkan ò lè lé ẹnìkan ò lè ẹ̀fọ́ kan ò lè lé ẹ̀fọ́ láwo ẹ̀fọ́ kan ò ṣe kíni ẹ̀fọ́ kan ò lè lé ẹ̀fọ́ láwo ẹnìkan ò lè lé ẹnìkan sẹ́yìn lórí struggle Yorùbá nation kò pọ́síbù fẹ́nìkan pé ẹ lágbájá o ọmọ àlè ní kọ́ mọ̀dá sí ọ̀rọ̀ ọ̀rọ̀ ilẹ̀ yorùbá ọ̀sẹ̀ tó tó bẹ́ẹ̀ láti sọ pé kí n mọ̀dá sọ̀rọ̀ ọ̀rọ̀ ilẹ̀ yorùbá o. ìtọ́ bá dẹ̀ tọ́ tí àwọn èèyàn bá ń ṣe tó bá dáa á sọ̀pọ̀tì ẹ̀ ṣùgbọ́n tí wọ́n bá ń ṣe tí ò bá dáa àwọn ò ní sọ̀pọ̀tì ẹ̀ láíláí. ìbúra tí wọ́n búra yẹn ìbúra tí ò dáa ni tí ò dẹ̀ tọ́ it's like bí ẹni pé kankan ambush èèyàn ẹ̀kan ẹ̀kan incapacitate àwọn bàbá oníbàbá àwọn bàbá yìí ọmọ nkankan náà àwọn bàbá yìí ọmọ nkankan wọ́n wà lórí platform wọ́n wà lórí program ẹbí lọ́wọ́ pé ṣé omi ń bẹ lẹ́gbẹ̀ẹ́ wọn sómi ń bẹ ní nítòsí wọn àwọn bàbá wọn ní bẹ́ẹ̀ ni ẹni ká mọ́ ká fi ọ̀bẹ sínú omi in public in public àwọn bàbá of our age pẹ̀lú ọjọ́ orí àwọn bàbá yẹn sọ yẹ ká tó mọ dá òtí irú àwọn bàbá yẹn pẹ̀lú ọjọ́ orí wọn sọ yẹ ká mọ dá òtí ká mọ dá òtí irú àwọn bàbá yẹn pẹ̀lú ọjọ́ orí wọn pẹ̀lú ọjọ́ orí àwọn bàbá yẹn ṣé bàbá yẹn ò níṣẹ́ ni ṣé kò yẹ kí irú bàbá yẹn tó yẹ ká máa ṣe irú wàhálà tí wọ́n ń ṣe lórí ìran Yorùbá sáwọn àwọn nìkan ni àgbà tí ń bẹ nílẹ̀ Yorùbá ni tí bàbá bá ń jí ni àgbà àwọn nìkan ni àgbà tí ń bẹ nílẹ̀ Yorùbá ni àìmọye tó dàgbà ju wọn lọ tí ọ̀dà sí ń tà ń ṣe yìí àìmọye tí ọ̀dàgbà tó wọn tó yẹ pé ìhà kọ̀ọ̀kan mi lọ́kọ́ sí ń tà ń ṣe yìí pẹ̀lú ọjọ́ orí bàbá yẹn tó yẹ kí bàbá tó ti rìtáyà tó yẹ kí wọ́n máa farabalẹ̀ jẹ oúnjẹ ọmọ ó yẹ kí bàbá yẹn wọ́n máa farabalẹ̀ jẹ oúnjẹ bàbá wa dẹ ti ń sá kiri sẹ́rù bàbá yẹn lọ́wọ́ yẹ ká tún máa doubt sẹ́rù bàbá yẹn tá a bá tiẹ̀ wá ń pe gbogbo yẹn pé káwọn èèyàn wá máa búra káwọn máa búra káwọn máa búra kì í sẹ́rù bàbá yẹn lọ́yẹ̀ ká pè pé ríyá bàbá ẹ búra ẹ búra ẹ búra pé ẹ dalẹ̀ yorùbá kì í ṣerú ọ̀ bàbá yìí àwọn tí wọ́n organize tí wọ́n gbérú ètò yẹn kalẹ̀ ètò tí wọ́n gbé kalẹ̀ yẹn ọ̀dà tó nínú nínú ọ̀rọ̀ ni pé sí àpapọ̀ ọ̀rọ̀ sí gbogbo ọmọ yorùbá ló fọwọ́ sí pé kí wọ́n ṣerú ìbúra yìí fún àwọn bàbá yìí sí gbogbo ọmọ yorùbá ló fọwọ́ sí pé ẹ̀yà àpanupọ̀ sí àpanupọ̀ gbogbo ọmọ yorùbá ó ní ìbúra tí wọ́n gbé kalẹ̀ fún àwọn bàbá yìí you you you you just you just incapacitate our fathers you just incapacitate professor banji akintoye and adeniran ẹ kàn incapacitate wọn ni ẹ kó wọn ní papámọ́ra ẹ ambush wọn position tí àwọn bàbá yẹn bára wọn nígbà tí wọ́n ní kí wọ́n máa búra àwọn bàbá yẹn wọn à lè hesitate láti mọ búra wọn à lè yarí wọn à lè yarí láàrin ọ̀pọ̀ èèyàn tí àwọn bàbá yìí àgbàdáadáa rí ọlọ́run jẹ́ káwọn bàbá yẹn ọlọ́run jẹ́ kọjọ wọn dalẹ̀ ọlọ́run jẹ́ kẹ́mi àwọn bàbá yẹn ogun àgbàdáadáa làwọn bàbá yẹn àgbáre ni wọ́n àwọn bàbá yìí pẹ̀lú ọjọ́ orí wọn àti kòtò ọlọ́run tò wọ́n sí wọ́n lágbára kí wọ́n yarí kan sọ pé àwọn ò búra ṣùgbọ́n wọn àfẹ́ kí nǹkan ó bàjẹ́ torí pé àwọn bàbá yìí wọn àfẹ́ kí nǹkan ó bàjẹ́ wọn sì fẹ́ kílẹ̀ yorùbá ó pín yẹ́lẹyẹ̀lẹ wọ́n pa ìtìjú mọ́ra láti fògùn búra bàbá tó jẹ́ pé kírísítẹ́nì ni wọ́n bóyá ni bàbá yìí dédìí ògùn rí bóyá ni wọ́n dédìí ògùn rí láyé wọn bóyá ni àwọn bàbá yìí bóyá ni wọ́n pàṣù àwọn nǹkan tí gbogbo tẹ̀ ń fojú àwọn bàbá yìí rí bóyá ni wọ́n pàṣù rẹ̀ rí láyé wọn kírísítẹ́nì làwọn bàbá yìí náà wọn à kì í ṣe oníṣẹ̀ṣe náà wọn kì í sọ oníṣẹ̀ṣe tá a lè ti torí pa fẹ́ jẹ màálù ká máa pè màálù ń bọ̀dá christian làwọn bàbá yìí náà ẹni tó bá jẹ́ devoted muslim and devoted christian kò ní bá yín búra lẹ́ irú èmi yo èmi yo ọlọ́run ní jẹ́ ti àpadà sí ibú tó máa bá mi tí màá fi bá yín fi ògún búra ọlọ́run ní jẹ́ ọba mi àpadà sí ibú ni àpadà sí ibú ni wàláyà àpadà sí fún ẹlẹ́sìn mi o fún kìrìsìtẹ́nì o tó mara rẹ̀ ní kìrìsìtẹ́nì dájúdájú devoted christian fún devoted muslim láti lè sọ pé ẹ wá gbé tẹ́ ẹ gbé kalẹ̀ yẹn pé kó wá máa búra káwọn náà wá máa jáde sí ọgbọ̀n kan wá máa fi búra àpadà sí bú ni ṣùgbọ́n àwọn bàbá yìí ẹ kó wọn ní pápá mọ́ra ni ọ̀hàn dájú wọn à mà pé ẹ lè gba bí tẹ́ ẹ gbà yọ sáwọn wọn àmọ́ pé lè gba bẹ̀rẹ̀ yọ sáwọn wọn àmọ́ pé wọn expect ẹ ẹ kó wọn nípa támọ́ra ni so àwọn bàbá yìí dẹ̀rẹ̀ wọ́n fọ́ ìsílẹ̀ ni wọ́n force trap yín ẹ̀yin tẹ́ ẹ̀yin tẹ́ ọ̀gẹ́dẹ́ ìsìnkàn yẹn ìwà burúkú lẹ wo ìwà burúkú lẹ wù ẹ sì lọ tọrọ àforíjì lọ́wọ́ gbogbo ọmọ Yorùbá ẹ lọ tọrọ àforíjì ẹ̀ṣẹ̀ lọ́wọ́ gbogbo ọmọ Yorùbá ẹ lọ tọrọ àforíjì jẹ nọ́mà àníkẹ́ ẹ má gbé ìbúra kalẹ̀ tẹ́ ẹ bá fẹ́ gbé ìbúra kalẹ̀ ó gbọ́dọ̀ jẹ́ pé ó gbọ́dọ̀ ní í ṣe pẹ̀lú ìmọ̀ sí gbogbo ọmọ Yorùbá gbogbo téèyàn bá fẹ́ ṣe lórí ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá kò gbọ́dọ̀ dá sí gbogbo ọmọ Yorùbá ló gbọ́dọ̀ fọwọ́ sí nígbà tá a fẹ́ sẹ́yìn pẹ́tísàn kí ló dé tí wọ́n tí ó dé gbé gbogbo ọlá sẹ́yìn pẹ́tísàn kí ló dé tí àwọn kan ò gbé pẹ́tísàn yẹn sínú yàrá wọn ká má pariwo ẹ̀ sí gbogbo sí gbòòrò ṣé bí gbogbo ọlá sẹ́yìn pẹ́tísàn gbogbo tó bá ti jẹ́ pé ọkàn ìran yorùbá ó yẹ kí gbogbo ọmọ yorùbá ọmọ wàwé sí ó yẹ kí gbogbo ìran yorùbá ọmọ wàwé sí kì í ṣe pé àwọn kan ni wọ́n wá kóra wọn jọ wọ́n wá sọ pé wọ́n wá máa pa wọ́n á máa kó ó kó àánú lélẹ́yìí o ó kó àánú òun lélẹ́yìí ó kó àánú lélẹ́yìí àwọn tí wọ́n gbé ìgbésẹ̀ yẹn ìgbésẹ̀ tí ọ̀dà ni. ó kù díẹ̀ káàtó kódà ó kù púpọ̀ káàtó so ẹni tó bá jẹ́ muslim òun náà gbọ́dọ̀ wá fi ògùn búra èmi ò nígbàgbọ́ nú ògùn <coughs> torí pé ẹ̀sìn ògùn ẹ̀sìn ìbílẹ̀ kì í ṣe ẹ̀sìn mi how come máa sọ pé èmi fi ògùn búra kí n wá fi búra how come how come báwo ṣe báwo lẹ ṣe máa sọ pé kírú èmi kí wàá fi ògùn múra kí wàá fi múra so bójú mu so ó dà so so so so so tẹ́tí gbọ́ àwọn tí wọ́n búra ń jọ yẹn ẹ̀kọ́ wọn pàpà mọ́ra ni o bó ṣe rí nìyẹn gbogbo ẹ tó búra níbẹ̀ níjọ́ náà lọ́hùn ẹ̀kọ́ wọn ní pàpà mọ́ra ni. tí ò dẹ̀ kí irú rẹ̀ ó ṣẹlẹ̀ yẹ kí irú rẹ̀ ó láéláé ọ̀rọ̀ lè ti dẹ́ ó lè ti máa dẹ́ ìdáhùn torí èyí kan sọ pé the matter I eh, I hope the matter is is ending or ending kò ending I have to talk on it I have to talk about it let us call a spade a spade we have three major religion in this in this Yoruba land three major religion three major religion ah ah tako ibura ẹ o àtakò ìbúra àtakò ìbúra kì í ṣe pé àtakò ìbúra ọ̀nà tí wọ́n gbàgbé ìbúra yẹn kalẹ̀ kò dáa tó ẹni ó bá nígbàgbọ́ nínú ẹ̀sìn ìbílẹ̀ kó fògùn búra kó gbogbo tí ìbá àti Ṣàngó búra ìyẹn ọ̀kan wá ṣùgbọ́n ẹni tó bá jẹ́ mùsùlùmí ẹni tí mùsùlùmí bá nígbàgbọ́ lé lórí ni ẹjẹ́ òfin búra etí kìrìsìtẹ́nì bá nígbàgbọ́ lé lórí òun ni kẹ́ ẹ jẹ́ kó fi búra ṣùgbọ́n kẹ́ ẹ wá lọ ẹgbẹ́ ẹgbẹ́ ògùn kalẹ̀ ẹgbẹ́ ìṣẹ̀gùn kalẹ̀ kẹ́ ẹ wá expect kí muslim wa máa fi ògùn búra ìsọ̀njọ́ ìsọ̀njọ́ ìsọ̀njọ́ kò dáa rárá irú frustration wo lẹ́ẹ̀ bá máa pass through irú frustration wo làbá máa pass through làbá máa wá sọ pé kí díkè ó wá máa fògùn búra lẹ́ẹ̀ máa wá sọ pé kàlàájì ọ̀wá máa fògùn búra lẹ́ẹ̀ máa sọ pé káàfà àti kọ́mọ kí wọ́n máa fi ògùn búra ìkóni ìkóni nípa pámọ́ra nìyẹn ìtọ́dẹ̀ ń ṣẹlẹ̀ ní wọ́n nàìjíríà a gbọ́dọ̀ gbédé irú tí ń ṣẹlẹ̀ wọ́n nàìjíríà ni ẹ̀ka máa kó yẹn pápá mọ́ra lórí kẹ́kẹ́ irú nǹkan yẹn kò gbọ́dọ̀ wọnú yorùbá nation kò gbọ́dọ̀ wọnú yorùbá nation kò gbọ́dọ̀ àgbọ́dọ̀ bá àgbọ̀ there should be there should be a freedom of religion. wọ́n nàìjíríà gan tó polúkú musu there is freedom of religion ní wọ́n nàìjíríà gan tó polúkú musu ní wọ́n nàìjíríà gan tó polúkú musu olóye máa sọ ẹ̀yin tẹ́ ẹ jẹ́ traditionalist àbẹ́yẹ oníṣẹ̀báyé tẹ́ ẹ bá wò pé bóyá yorùbá nation ẹ máa lò gẹ́gẹ́ bí afẹ́nìyàn láti dominate ẹ̀sìn Christian and, and, and Islam ẹ tanra ayé ni o òdodo ọ̀rọ̀ ọ̀rọ̀ Yorùbá ni sọ yìí àádẹ́jọ gbani àjọ gbani tó bá pẹ̀rẹ̀ ni àjọ máa gbani gbọ́dọ̀ ẹ bá lọ́ọ́ ní lọ́kàn pé so so far o so far yẹn Yorùbá the religion of Yorùbá is traditional traditional religion so that uh, we are the one that we dominate all the other religion ẹ tanra ayé ni ẹ tanra ayé ni. so àwọn tí wọ́n bá ní lọ́kàn bẹ́ẹ̀ ó túmọ̀ sí pé ìwà àwọ̀ nàìjíríà sì ń bẹ lára wọn. ó túmọ̀ àwọn tí wọ́n bá ní lọ́kàn bẹ́ẹ̀ ó túmọ̀ sí pé ìwà wọ nàìjíríà ó sì ń bẹ lára wọn báwo ni àwọn kan ṣe máa ní lọ́kàn pé àwọn fẹ́ dominate báwo ni àwọn ẹlẹ́sìn kan ṣe máa ní lọ́kàn pé àwọn fẹ́ jẹ àwọn ẹlẹ́sìn kan máyé àwọn fẹ́ dominate àwọn ẹlẹ́sìn kan. ẹ má jẹ so tí mo bá ń tú ọ̀rọ̀ yìí lọ tí mo bá tú ọmọ àtàbálẹ̀ ọmọ àtàbókò. tí mo bá ń tú tí mo bá tú dé ibi tó lápẹ̀rẹ̀ wàláì ọmọ àtàbálẹ̀ ọmọ àtàbókò ọmọ àtàbálẹ̀ tí mo bá wọnú àwọn ọ̀rọ̀ traditional religion àti Islamic religion and Christian religion ọmọ àtàbálẹ̀ ọmọ àtàbókò ìgbésẹ̀ tí àwa ń gbé ìgbésẹ̀ pé kí everybody kí everybody kó sí in tó nígbàgbọ́ sí lọ́nà àlàáfíà láì ní dúró ní láì ní kó ìnira bá ẹnì kankan that is my stand that is my stand that is my stand àwọn tí wọ́n fẹ́ gbé ìbúra kalẹ̀ ó yẹ bí wọ́n ṣe gbé Ògún sílẹ̀ kán gbé kùránì sílẹ̀ kí wọ́n gbé báìbù sílẹ̀ ṣé ẹ fẹ́ kó Christian and, and, and, and, and Islam ẹ fẹ́ kó sí abẹ́ traditional something àbí ẹ fẹ́ kó sábẹ́ àwọn oní àwọn àwọn àwọn ológun àwọn oníṣàngó ṣé ẹ fẹ́ kó sí abẹ́ wọn intanto intanto ẹ má jẹ́ àfọwọ́ ara wa dàrú intanto ẹ má jẹ́ àfọwọ́ ara wa dàrú gbogbo wa la mọ̀ pé lẹ́nu tílẹ̀ mọ́ yìí christian and muslim apọ̀jù àwọn àwọn àwọn oníṣẹ̀ǹbáyé lọ lẹ́nu tílẹ̀ mọ́ yìí nílẹ̀ yorùbá lẹ́nu tílẹ̀ mọ́ yìí nílẹ̀ yorùbá èmi tí mò ń sọ̀rọ̀ yìí ọ̀jẹ̀ ni mò ń jẹ́ àyè má yí ọ̀jẹ̀ tó ti di aláàjì àìmọye ọ̀jẹ̀ tó ti di aláàjà àìmọye ọ̀jẹ̀ bẹ́ẹ̀ ni Ṣàngó àìmọye oníṣàngó tó ti di aláàjì tó ti di aláàjà tó ti di kíríkì tó ti di pásítọ̀ lẹ́nu tílẹ̀ mọ́ yìí Muslim Christians àpọ̀jù so nígbà táwọn ọ̀bà wa tá a sáré láti pé ká kó ìnira báyìí láti dominate wá ìtọ́wọ́ tó wá jẹ́ pé àwọn ọ̀nà tí ẹ̀yin ń gbé kalẹ̀ ọ̀nà tí ó máa tó máa fẹ́ tó máa máa kó ìnira bá àwọn ẹlẹ́sìn àwọn both muslim and christian ọ̀rọ̀ ìbúra yòókù díẹ̀ káàtó kò dáa tó kò dáa tó ọ̀nà tẹ́ gbà gbé ìbúra kalẹ̀ fún àwọn bàbá yẹn ẹ kó wọn ní papá mọ́ra ni ẹ kẹ́ ẹ sọ fún wọn pé bàbá kí ni tẹ́ ẹ nígbàgbọ́ nínú rẹ̀ kí bàbá ó wá sọ pé báìbù ni ẹ̀sìn mi mo nígbàgbọ́ nínú rẹ̀ kẹ́ ẹ wá gbé báìbù kẹ́ wá ní ọ̀dà bàbá ẹ búra fún wa báyìí. gbogbo anybody tó bá fẹ́ búra kí ni tẹ́ ẹ nígbàgbọ́ nínú rẹ̀ bẹ́ẹ̀ mi bá fi oògùn búra ṣé àìmọ́yà nítorí àwọn àwọn àwọn àní àrùn ti ń bẹ ní wọ́n Nàìjíríà wọ́n ti fẹ́ gbé wọ́n ti fẹ́ gbé wọ Yorùbá nation àdẹ̀nígbà ànígbà ìdí tá a fi fẹ́ wọ́ nàìjíríà mọ́ ara kàtìkàtì báyìí la fi fẹ́ wọ́ nàìjíríà mọ́ la fi ní èdè yorùbá nation ìwà tí ó wá ń bẹ lọ́ra àwọn èèyàn wa ní wọ́ nàìjíríà àní fẹ́ kẹ́gbẹ́ wọnú yorùbá nation àyèmáyé ìbúra ìbúra ìfògùnbúra fíṣẹ̀gùnbúra olúgbòmúra àwọn ẹlọ́bìn lọ́wọ́ àwọn olóṣèlú àwọn olóṣèlú wọ́ nàìjíríà bèèrè lọ́wọ́ àwọn olóṣèlú wọ nàìjíríà ẹ lọ bèèrè lọ́wọ́ wọn àwọn olóṣèlú wọ nàìjíríà pẹ̀lú nǹkan burúkú tí wọ́n fi ń búra síbẹ̀síbẹ̀ sàn máa dára wọn. síbẹ̀síbẹ̀ wọ́n á tún ní káwọn kan ó sùn nù pósí torí pé wọ́n fẹ́ wọ́n fẹ́ ṣe wọ́n fẹ́ wọ́n fẹ́ búra wọ́n á tún máa wọ́n á sùn wọ́n á sùn nù pósí wọ́n fi olúgbọ̀n búra síbẹ̀síbẹ̀ sàn máa dára wọn. ṣé wọn à dára wọn. ètò ní kálukú bá ní nígbàgbọ́ nínú olótọ́ ló yẹ kí àwọn tí wọ́n gbé ètò yẹn kalẹ̀ àwọn tí wọ́n gbé ètò yẹn kalẹ̀ onítóyí tó ní kálukú nígbàgbọ́ nínú ló yẹ kí wọ́n provide wọ́n ti mọ̀ pé ẹ̀sìn mẹ́tẹ̀ẹ̀ta wọ́n yìí tẹ́ máa lọ wẹ́ máa lọ gbé ògùn kan sílẹ̀ kí wọ́n á sọ pé kírù mi wá fòun múra tí mi ń bá ti búra ẹni tí ọba ní trọ́ọ̀sì náà mi kọ́mọ̀ ní trọ́ọ̀sì náà mi mi lè búra rú ẹ̀ láéláé wọ́n tó ọba ní nígbàgbọ́ náà mi pẹ̀lú tí mo bá ń ṣe lórí ọ fi mí lẹ̀ má nígbàgbọ́ mi mi ń bí ọ pé mi ń bí ọ pé kó trọ́ọ̀sì mi lórí tí n bá ń ṣe ìtí ọba yẹ kó fi lọ̀ mí má fi lọ̀ mí ìtí ń bá rí náà máa ní máa ní ìwọ̀n bá ń tágbára mi bá ká láti lè ṣe lórí ilẹ̀ Yorùbá ó ní máa ṣe ìtẹ̀yìn ọba pè mí sí mi ní dá sí mi sí ní yọjú sí. téèyàn bá pè mí sí mi ní dá sí mi ní yọjú sí. ẹni ó bá dẹ̀ nígbàgbọ́ nínú tí mo bá ń ṣe fàmìlì àbà ẹni tí ò sì nígbàgbọ́ pé torí pé mo ní mi ò búra torí pé mo ní mi ò búra ọwọ́ iwájú lose interest pé ah, alábọ̀dé làfà fi mí lẹ̀ yé ń já lábọ̀dé tí n bá jẹ́ alábọ̀dé níwájú rẹ láàrin èmi pẹ̀lú ọlọ́run tí n bá ti jẹ́ alábọ̀dé khalas ó ti tó mi ó ti tó mi. ó ti tó mi. so torí ìdí eléyìí torí ìdí eléyìí lákòun di inúkun wàlíyàdí lákòun di inúkun níbi tí nǹkan ń lọ yìí pẹ̀lú ògo ọlọ́run ilẹ̀ yorùbá máa dúró a máa gbà ọdẹ rí bẹ́ẹ̀ ọlọ́run máa gbà fún wa ọ máa gbà lé wa lọ́wọ́ pẹ̀lú ògo ọlọ́run pẹ̀lú ògo ọlọ́run ó ti di gbígbà pẹ̀lú ògo ọlọ́run. ó ti di gbígbà pẹ̀lú ògo ọlọ́run ṣùgbọ́n àfẹ́ kátikati lórí ìrìn àjò yìí mọ́. àfẹ́ kátikati lórí ìrìn àjò yìí mọ́. ilẹ̀ yorùbá yìí ṣẹlẹ́sìn kan. Saudi ẹ̀sìn kan ni wọ́n ń sìn bẹ́ẹ̀. àwọn kọ́ńtì tó yẹ pé ẹ̀sìn kan ni wọ́n ń sìn bẹ́ẹ̀ ó rọrùn fún wọn láti láti láti lo ẹ̀sìn tí wọ́n ń sìn bẹ́ẹ̀ láti fi gbé ìbúra kalẹ̀ ṣùgbọ́n ìlú tó jẹ́ pé kì í ṣe ẹlẹ́sìn kan ẹ má dàrú ẹ̀ wò mọ́ ẹ má dàrú ẹ̀ wò mọ́. ẹ má dán irú ẹ̀ wò má. ẹ̀yin tẹ́ ẹ bá tẹ́ ẹ bá fẹ́ difficulties fún ìrìn àjò yìí ẹ má dán irú ẹ̀ wò má. ká lọ gbé bàbá ẹlẹ́bù bọ̀ wá lẹ́gbàá tí wọ́n gbé bàbá ẹlẹ́bù bọ̀ wá ó yẹ kí wọ́n gbé àáfàá àgbà kan náà kó jókòó lẹ́gbẹ̀ẹ́ bàbá ẹlẹ́bù wọn káwọn pásọ̀ àgbà kó jókòó mẹ́ kí wọ́n jẹ́ mẹ́ta kí wọ́n jẹ́ mẹ́ta gbogbo ń tà sọ nìyẹn discrimination segregation tẹ́ ẹ fi pawọ́ nàìjíríà náà lẹ́tọ́ fẹ́ gbé wọ lẹ́tọ́ fẹ́ gbé wọ yorùbá nation discrimination and segregation tẹ́ ẹ fi bi wọ́n nàìjíríà lulẹ̀ ẹ tún ti fẹ́ gbé wọ yorùbá nation which is not supposed to be. why segregating why segregating. as far as ẹ bá tẹ́tí mo nígbàgbọ́ pé àwọn tí wọ́n jẹ́ àgbàlagbà tí wọ́n ń rìnrìn àjò yìí wọ́n wọ́n sí lábẹ́ segregation bẹ́ẹ̀ ni wọ́n sí lábẹ́ segregation àwọn bàbá Bánjí ò sí lábẹ́ segregation because defaulted Christian ni wọ́n bàbá Adéníran ò sí lábẹ́ segregation defaulted Christian ni wọ́n ìyá Onítìrí ò sí lábẹ́ segregation why all this nonsense nonsense ni it's total nonsense máa fògùn búra máa fi àwọn tí wọ́n nígbàgbọ́ ní ògùn kí wọ́n lọ máa fi búra it's left to them total total nonsense ni àwọn tí wọ́n nígbàgbọ́ nínú ọya kí wọ́n kí wọ́n máa fi búra we are less concerned with them why all this nonsense why all this nonsense. Why all this nonsense? ìbúra òsì ni wọ́n bú yẹn o ìbúra òsì ni ìbúra òsì ni ìbúra yẹn ìbúra òsì ni. ọ̀dẹ̀ wọlé lọ́dọ̀ tèmi ìbúra yẹn ò wọlé ìbúra ìbúra bá ń tẹ́ni ìbúra tí ò nítumọ̀ kò nítumọ̀. tèmi bá búra ògún òní tí ó fi tèmi ọlọ́run òní ṣe mí lọ́dàlẹ̀ ibi tí n bá ń lọ màá jẹ́ gbogbo ayé ọmọ pé ibi báyìí ni mo ń lọ tí mo bá búra kò sí tó gun òfìsè mi kò sí tíṣàgó yóò fi ṣe mí kò sí tó gun yóò fi ṣe mí kò sí tíṣàgó yóò fi ṣe mí ọ̀yà ayé kò sí tó fi ṣe mí. I believe in one God I believe in Allah subhanahu wa ta'ala ẹni tí mo nígbàgbọ́ nìyẹn òun náà ni mo sì lè fi búra. ẹni tí mo nígbàgbọ́ nínú òun náà ni ọlọ́run ọ̀kan ṣoṣo òun náà ni mo sì lè fi búra. láwọn ṣe ẹni kan wà gbé kalẹ̀ wà máa yọ àmà ìṣúwẹ̀sì pé èwo mi kéèyàn kó a máa kó máa expect pé kí wọ́n á máa fi san gbogbo ra torí for what purpose for what purpose àwọn àwọn àwọn politicians àwọn Nàìjíríà wọn a máa fi san gbogbo ra kí ló ṣe wọn láàrin ara wọn láàrin ara wọn wọn a máa fògùn búra tí wọn á kóra wọn lọlé babaláwo àwọn politicians àwọn Nàìjíríà wọn á kóra wọn lọlé babaláwo tí babaláwo ń ṣe ìbúra fún wọn pẹ̀lú Ògún pẹ̀lú Ṣàngó kí ló ṣẹlẹ̀ sí wọn ṣe máa ń bìtìrì ara wọn ẹ kú ó ní ìdò. ẹ kú ó ní ìdò kògùn búra nonsense ẹni ọba nígbàgbọ́ sí i ṣùgbọ́n for you láti sọ pé kí àti mùsùlùmí àti kìrìsìtẹ́nì ní tẹ́ ẹ fẹ́ kàn fi búra nìyẹn ẹ mọ̀ bèé ẹ má daṣẹ́rú ẹ kàn máa da sẹ́rù ni bí sẹ́sẹ́ ń lọ pẹ̀lú ọ̀rọ̀ Yorùbá nìsan ẹ filẹ̀ bẹ́ẹ̀ ẹ má da sẹ́rù. ẹ má da iṣẹ́ rú ẹ má da iṣẹ́ rú. ìyá onítìrí ò ní búra ìyá onítìrí ò ní búra tẹ́ ẹ bá lẹ́ fura sí ẹ bá nígbàgbọ́ náà rẹ fi ẹ fi lẹ̀ èmi tẹ́ ẹ wo èmi ẹ̀ bá ní dandan kí n búra kí n tó lè mọ dá sí kankan kí n tó bá yẹ kí ẹ fi lọ̀ mí ẹ má fi lọ̀ mí èmi ò ní búra. ogun àwọn òòsà tẹ ní ká máa fi gbà táwọn ẹgbẹ́ òbí tìrì ara wọn. Ògún Ṣàngó Ọya kìnìkan ṣé àwọn ẹgbẹ́ òbí tìrì ara wọn ṣé wọn àbí tìrì ara wọn làwọn kan ń dodo wọn àbí tìrì ara wọn ńlọ Ògún pokùnso wọn àbí tìrì ara wọn lọ́sán dọ̀sán ṣé wọn àbí tìrì ara wọn ẹ̀yẹ kó ní ìlú ẹ̀yẹ tara yín jẹ ẹ̀yẹ tara yín jẹ ẹ má jẹ́ ká fọ́ gudugbẹ̀ ẹ jẹ́ ká ẹ jẹ́ àmọ́ oníkálukú ó dúró lórí ẹ̀sìn rẹ̀ ẹ máa ká máa bá lọ bá ṣe rán bá lọ yìí. tá a bá tọ̀pá bọ́ọ̀lù nǹkan máa túká. àwọn tẹ̀ ń fi búra gan-an ọ́n ara wọn. ìkan ọya àti ògùn àbí ìyàwó àtọkọ tí ń yọná lẹ́nu tí kan rán tó rán ìyàwó rẹ̀ ṣe níbi ó lè àwọn àwọn tẹ́ ẹ pè àwọn tí ó jẹ́ òòṣà ilẹ̀ Yorùbá tẹ́ ẹ pè ní tẹ́ ẹ lẹ́ ń bọ tẹ́ ẹ nígbàgbọ́ nù wọn tẹ́ ẹ lẹ́ fi tẹ́ ẹ fi wọn búra tẹ́ ẹ fi wọn búra sáwọn gan ò bìtírè ara wọn àwọn gan náà bìtírè ara wọn wọ́n dalẹ̀ ara wọn what do you expect? nígbà táwọn tẹ́ ń fi búra gan dalẹ̀ ara wọn ṣé lẹ́yìn lẹ́yìn lẹ́yìn kan ẹ̀ yé tanra yín Ṣàngó pẹ́ nìkan ara pẹ́ nìkan ìtànjẹ burúkú ìtànjẹ burúkú. tí Ṣàngó bá pààyàn ẹni ọba nígbàgbọ́ nù Ṣàngó ní Ṣàngó ọ̀pá èmi yóò èmi ò nígbàgbọ́ nù Ṣàngó àtàwọn Ògún àtàwọn Ọya mẹ́ẹ̀ni gbàgbọ́ nínú wọn mẹ́ẹ̀ni gbàgbọ́ nínú wọn ẹni tí mo nígbàgbọ́ nù òun náà ni ẹ̀sìn Islam òun náà lọ́lọ́run ọ̀kan ṣoṣo tó gbé ẹ̀sìn Islam kalẹ̀ fún wa alukuri hàn ọ̀rọ̀ Ọlọ́run ni mo lè fi múra pẹ̀lú ọlọ́run tí mo nígbàgbọ́ nínú tí mo dẹ̀ páyà rẹ̀ tí mo mọ̀ pé ń tọ́ bá ṣe oníjì ó ṣe wà má tàṣà una ilá anyàṣà Allah rabbul alamin. ntí ọba ṣe oní òjì ó ṣe ntọ́ bá dán olójú ọdán ntí ọba dán oní òjì ọdán ẹ dẹ́kun mo fẹ́ béèrè question kan lọ́wọ́ yín àwọn baba ńlá kú baba wa tẹ́ ẹ sọ pé ẹ̀sìn ìbílẹ̀ ifá lọ́dà kínníkan lọ́dà lọ́dọ̀ ẹ̀yin tẹ́ nígbàgbọ́ nù rẹ̀ ọ̀dà ní ọ̀dà ṣùgbọ́n nígbà tí wọ́n ń kó àwọn baba ńlá kú baba wa lẹ́rú kí ló dé tí ifá ò gba àwọn baba ńlá kú baba wa lẹ̀ tí àwọn òyìnbó fi rí wọn kú lẹ́rú lọ kí ló dé kí ló dé tí ifá ò gbà wọ́n lẹ̀ kí ló dé tí Ọ̀ṣun ọ̀gbà àwọn baba tán fi kún akún alẹ́rú nígbà tán kún alẹ́rú ṣe bá so powerful ṣe bí wọ́n so ṣe bá àwọn baba tẹ̀wọ́ adé sọ pé ẹ̀sìn wọn lọ́dọ̀ akíní kan lọ ṣe bí wọ́n powerful kò yẹ kí àwọn òyìnbó orí wa kó lẹ́rú ó yẹ kí Ògún ó lè gbà wálẹ̀ ńgbà náà ó yẹ k'Ọ̀ṣun ó lè gbà wálẹ̀ nígbà náà kó gbà àwọn baba ńlá fún baba wálẹ̀ kò yẹ kí wọ́n rí wọn kó lẹ́rú wọn àrà àwọn òyìnbó stop tí wọ́n fi kó gbogbo ilẹ̀ Yorùbá lẹ́rú tá a fi di ẹrú àwọn colonial masters tá a fi di ẹrú colonial master kí lóògùn rí ṣe kí ni Ṣàngó rí ṣe kí lọ yá rí ṣe kí lọ sún rí ṣe ẹ lọ ẹ lọ jókòó ara yín jẹ kóníkálukú ó dúró lórí ẹ̀sìn rẹ̀ kóníkálukú ó dúró lórí ẹ̀sìn rẹ̀ mi ní sọ́jú báyẹn lọ fún yín